ọkùnrin yìí ṣe bẹ́bẹ́ obìnrin mẹ́ta ló ṣègbéyàwó fún lọ́jọ́ kan ṣoṣo wọ́n ti máa ń sọ pé kò sóhun tuntun kan lábẹ́ ọ̀run ọjọ́ ti pẹ́ èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní ọdún 2024 yìí gan-an ló fìdí ẹ̀ múlẹ̀ pé a kò ríru eléyìí rí a fi ń dẹ́rù ba ọlọ́rọ̀ lásán ni ọ̀gbẹ́ni kan tó ń jẹ́ Yazug Ayandona ẹni táwọn èèyàn mọ̀ sí àtẹ̀rìbàbá tó ń gbé lágbègbè Jatoaka níjọba ìbílẹ̀ Kwande nípínlẹ̀ Benue ló tuntun pẹ̀lú bó ṣe ṣègbéyàwó alárinrin kan pẹ̀lú àwọn obìnrin mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo lọ́jọ́ kan náà nígbà kan náà àwàdà làwọn tó kọ́kọ́ gbọ́ nípa ìgbéyàwó ọ̀hún kà á sí àfi nígbà tí ìwé ìpè jáde tí ọkọ ìyàwó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀kọ̀ọ̀kan àwọn obìnrin tó fẹ́ gbé níyàwó ọ̀hún àwọn míì kò tún gbàgbọ́ pẹ̀lú tí wọ́n sì ń fojú sọ́nà dìgbà tọ́jú ayẹyẹ ọ̀hún máa wáyé lóòótọ́ nígbà tó di ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní ọdún yìí tí ọkọ ìyàwó ọ̀hún fi lé pọntí tó fọ̀nà roka tó sì pé gbogbo aráàlú pé kí wọ́n wá bóun ṣàjọyọ̀ pàtàkì tí àwọn ìyàwó ọ̀ṣìngín mẹ́ta tóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé sílé gbọ̀ngàn ìgbàlejò ńlá kan níléèwé girama tí wọ́n ń pè ní lante kukua comprehensive secondary school tó wà lágbègbè Yàtúaka níjọba ìbílẹ̀ Kwande yìí ló ti tẹ́pẹpẹ ìnáwó ọ̀hún kò sẹ́ni tí kò jẹ àjẹyó lọ́jọ́ náà nítorí pé òun pàápàá ti gbaradì sílẹ̀ fún ayẹyẹ náà gidigidi ohun kan tó dájú ni pé ó ti ṣe gbogbo ètò náà dáadáa àgbọ́yé tó dáa sì wà láàrin àwọn ìyàwó tuntun ọ̀hún nítorí pé kò sẹ́nìkan nínú wọn tó fajúro síra wọn rárá lásìkò tí ètò ìgbéyàwó ọ̀hún ń lọ lọ́wọ́ èyí tó fi hàn gbangba pé inú gbogbo wọn pátá ló dùn dáadáa sóhun tó ń ṣẹlẹ̀ náà Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.